ní gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ìgbà a dúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ má ṣe o bàbá ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ó yá ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ọba tó dá mi sí tòní o ìyìn ló ń fẹ́. ẹjá lọ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore rẹ̀ àti àánú rẹ̀ lórí ayé wa ọlọ́run tó dá wa sí di ọjọ́ tòní ọlọ́run tó pa wá mọ́ ọlọ́run tí à ń ké ní gbogbo ìgbà tó sì ń gbọ́ tiwa àdúrà ọpẹ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù alágbára láyé àti lọ́run agbórúkọ yín ga yín lógo ọba tó ń gba àdúrà olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa lórí ọmọ adúpẹ́ o lórí aya adúpẹ́ o lórí ẹbí wa adúpẹ́ o ọlọ́run tá à ń képè tó sì ń gbọ́ lórúkọ jésù kristi ẹ̀yin yorùkọ yín ògo yorùkọ yín adúpẹ́ torí pé ẹ̀dọ́jú àdá tiwa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa àṣeyín lọ́ba ọba àwọn ọba olúwa àwọn olúwa ògo yí orúkọ yìí èyí yí orúkọ yìí lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa ẹ̀mí mọ́ gba yín wa gbọ́ ọpẹ́ wọlúwa gba yín wọlúwa gbọ́ ọpẹ́ wọlúwa gba yín wọlúwa ọpẹ́ àti ìyìn tá a mú wa lórúkọ jésù kristi olùwàgò ṣètọ́ gbà bàbá o olúwo ṣeun olúwo ṣeun lórí ọmọ adúpẹ́ lórí aya adúpẹ́ lórí ẹbí àti ara wa àfìyìn fún ọ àfògo fún ọ àfọlá fún ọ olúwo ṣeun olúwo ṣeun fún ìpamọ́ fún ààbò àdúgbò tó lópẹ́ ẹ̀jẹ̀ ké wo wú wá à ń jáde à sì ń lọ láyọ̀ àtàlàfíà à ń wọlé láyọ̀ àtàlàfíà ẹ̀jẹ̀ kóríwó gbọ́ àbọ̀dẹ̀ àìsàn ẹ̀jẹ̀ kóríwó gbọ́ àbọ̀dẹ̀ àṣídẹ́ǹtì lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa jésù kristi olúwa wa ẹja lọ síwájú ọlọ́run ká lọ tọ̀ ọ̀dà ẹ̀ṣẹ̀ a ó gbàdúrà sọ fọ́nà pé olúwa a tún ti dẹ́ lálẹ́ yìí olúwa wá dára ẹ̀ṣẹ̀ jù wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ tó bá ní ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ tí ò lè jẹ́ kádùá wo gbà bàbá jésù jọ dáríjì wá kó já ráàánú gbà ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù àti dé bí a ti ń dé o àtúntì wá bí a ṣe ń wá olúwa gbà wá o má má jẹ́ ara rinu àti dé bí àti ń dé olúwa jára àánú gbà olúwa ṣàánú fún wa ẹnì kọ̀ọ̀kan wa nù péjọpọ̀ àdúrà tọ́lẹ̀ lórúkọ jésù olúwa jára àánú gbà olúwa jára àánú gbà olúwa járe àánú gbà olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ tó bá ní ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ tí òye jẹ́ ká dùn gbà olúwa dáríjì wa lórúkọ jésù ẹbí mọ́ dáríjì járe àánú gbà pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ pàwọ́ ẹ̀ṣẹ̀ wa ya jésù kristi olúwa wa àgbàdo àbẹ̀rẹ̀ fún ẹ̀ ẹ̀jẹ̀ jésù pé olúwa lálẹ́ yìí olúwa fi ẹ̀jẹ̀ jésù wẹ̀ mí tó bá ní gbogbo ìmísí kìbìsí lára mi tó bá ní gbogbo ọwọ́ kọ́ lára mi tó bá ní gbogbo àmìkàmìkà lára mi èyí tó ń yọ mí lẹ́nu olúwa fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù a béèrè fún ẹ̀jẹ̀ jésù olúwa fi sọ wá di mímọ́ bàbá jésù jọ sọ wá di mímọ́ olúwa nípa agbára ẹ̀jẹ̀ rẹ olúwa yà wá sí mọ́ ẹ̀jẹ̀ jésù yà wá sí mọ́ ẹ̀jẹ̀ àgbàdua yẹn o olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ ẹ̀jẹ̀ jésù wẹ̀ ẹ̀jẹ̀ jésù wẹ̀ gbogbo àmì kámẹ̀ lára wa gbogbo ọwọ́ kan lára wa olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ dànù ilé kapa sídìkà pólígà sàfà jídìkà pólíà a bèrè fún ẹ̀jẹ̀ yín bàbá jésù jọ olúwa sọ wá di mímọ́ nípa agbára ẹ̀jẹ̀ olúwa fi ẹ̀jẹ̀ wa rè wá sínú ẹ̀jẹ̀ rẹ parẹ́ gbogbo àmì ọ̀tá lára wa lórúkọ jésù olúwa parẹ́ tó bá ní gbogbo ìmísí kìmísí ètò ti wọnú ayé wa ètò ti wọnú iṣẹ́ wa ẹ̀jẹ̀ jésù kò tì wọ́n jáde olúwa fi ẹ̀gẹ̀rẹ̀ gbá wọn dànù ẹ̀jẹ̀ jésù wẹ̀ wá gbogbo àkọsílẹ̀ ibi ọjọ́ lórí wa lórí ẹbí wa lórúkọ jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ parẹ́ àìkọ́bá sáfà jíríkà pọ́lìà a fún ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ jésù olúwa fi yà wá sí má gbogbo ìmísí òkú àti àrùn nú ẹ̀jẹ̀ nú ìmẹ́rẹ̀ wa nípa bára ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ olúwa gbá wọn jáde olúwa olúwa fọ̀ wọn dànù nínú àgọ́ra wa nínú ayé wa ẹ̀jẹ̀ jésù gbá wọn dànù olúwa yà wá sí mọ́ nípa bára ẹ̀jẹ̀ rẹ̀ olúwa sọ wá nípa bára ẹ̀jẹ̀ rẹ̀ olúwa yà wá sí mọ́ nípa bára ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ jésù gbẹ̀ wá jésù kristi olúwa wá a gbàdúrà a ó pé olúwa tó bá ní gbogbo èdè tó dé ìbí wọnú péjọpọ̀ àdúrà tẹ́lẹ̀ yìí iná já ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa dáwọ́lé wa dáwọ́lé wa dáwọ́lé wa dáwọ́lé mi o pẹ̀lú agbára o dáwọ́lé mi a pẹ̀lú agbára dáwọ́lé wa o pẹ̀lú agbára o dáwọ́lé wa pẹ̀lú agbára kógun èṣù kó wọlé lọ dáwọ́lé wa pẹ̀lú agbára ó yá dáwọ́lé wa pẹ̀lú agbára dáwọ́lé wa pẹ̀lú agbára jáwọ́ lé wa pẹ̀lú agbára jáwọ́ lé wa pẹ̀lú agbára jáwọ́ lé wa pẹ̀lú agbára jáwọ́ lé wa pẹ̀lú agbára jáwọ́ lé wa pẹ̀lú agbára Jésù jáwọ́ lé wa pẹ̀lú agbára jésù dáwọ́lé wa pẹ̀lú agbára ẹja gbàdúrà yẹn olúwa dáwọ́lé mi pẹ̀lú agbára olúwa dá ọwọ́ iná lé mi ẹnì kọ̀ọ̀kan wa dọ́wọ́ agbára lé wa tó bá ní gbogbo èdè lára wa olúwa jàdánù elikapa sundikapa gbogbo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ táwọn ọ̀tá fi dè wá olúwa fi iná jàdánù ẹ̀bí má dáwọ́lé wa ẹ̀mí má dáwọ́lé wa ẹ̀mí má dáwọ́lé ẹ̀jẹ̀ gbà á olúwa dáwọ́lé àwọn ọmọ wa olúwa dáwọ́lé iṣẹ́ wa olúwa dáwọ́ agbára lé wa olúwa fọwọ́ kàn wá lálẹ́ yìí ọwọ́ agbára ọwọ́ iná rẹ olúwa fi kàn wá ah baba jésù jọ olúwa dáwọ́lé wa mayaili akapa sindelike sefojirika polia dáwọ́lé wa dáwọ́lé wa jésù ọ̀ya ọwọ́ agbára láti ọ̀run wá ọwọ́ tí ń já èdè ọwọ́ tí ń túdè eléa kápá sídìí kápá olúwa dáwọ́lé wa o gbogbo èdè tó dè wá olúwa jádàmú gbogbo ìmísí òkùnkùn lára wa olúwa tì wọ́n jáde eléke pedeliaba symphogidia jésù kristi olúwa wa a gbàdúrà ẹja sọ fọnà pé olúwa gbogbo àgọ́ eégún yes àgọ́ òkùnkùn táwọn ọ̀tá fi bò mí gbogbo àgọ́ ọ̀tá lára mi olúwa fàyà olúwa bọ́ jóná aago òkùnkùn tó bo ògo mi mọ́lẹ̀ gbogbo ẹ̀yin aago ọ̀tá lára mi gbogbo ẹ̀yin aago àwọn àwọn àwọn àjẹ́ agòtán fi bò wá mọ́lẹ̀ agòtán fi bò iṣẹ́ wa mọ́lẹ̀ agòtán fi bò ìdílé wa mọ́lẹ̀ olúwa finá sí dànù olúwa pọ̀jọ́ náà olúwa fàyà ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù yes lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹ̀yin agòtá yes olúwa fàyà ẹ̀jẹ̀ gbàdúrà malabadalekepedeliaba yes ọlọ́run fẹ́ bọ́ gbogbo àgọ́ tàdánù lálẹ́ yìí yes olúwa bọ̀ jóná àgọ́ òkùnkùn tó bo ògo wa olúwa bọ̀ jóná àgọ́ ayé tó bo ayé wa mọ́lẹ̀ gbogbo ẹ̀yin àgọ́ òkùnkùn olúwa finá ṣìdànù olúwa bọ̀ jóná ọlọ́wọ́ agbára olúwa fàyà fàyà days fàyà days fàyà days olúwa bọ̀ jóná malekepedeliaba sindalika sidia agọ̀ tó bo ìdílé wa mọ́lẹ̀ agọ̀ tó ń fi bu ayé wa mọ́lẹ̀ agọ̀ tá tí ò jẹ́ kí ògowó yọ gbogbo ẹ̀yin aago òkùnkùn ètò bọ ìdílé wa mọ́lẹ̀ ètò bọ ẹ̀dá wa mọ́lẹ̀ lórúkọ jésù kristi olúwa bọ̀ jóná agọ̀tàn fi bo ògo iṣẹ́ wa olúwa fàyà gbogbo aago òkùnkùn gbogbo aago ogun lórúkọ jésù olúwa bọ̀ jóná olúwa fàyà olúwa bọ̀ jóná olúwa fàyà gbogbo aago àlàkàlà yes ẹja tẹnumọ́ olúwa bọ́ jóná gbogbo àgọ́ eégún yes àgọ́ eégún tán bí bò wá olúwa fàyà olúwa bọ́ jóná olúwa fàyà olúwa bọ́ jóná lórúkọ jésù ẹ máa gbiná fàyà gbogbo àgọ́ àìsàn lára wa olúwa bọ́ jóná ẹja gbà àgọ́ àìsàn ètò fi bọ ayé mi mọ́lẹ̀ olúwa jó gbiná olúwa fàyà olúwa jó gbiná lórúkọ jésù olúwa jó gbiná àgọ́ tán fi bọ iṣẹ́ mi mọ́lẹ̀ olúwa jó gbiná agọ̀ tán fi bo iṣẹ́ ìránṣẹ́ wa tán fi bo ògo iṣẹ́ ìránṣẹ́ wa tán fi bo ògo ayé wa tán fi bo ògo àwọn ọmọ wa tán fi bo ògo ìdílé wa olúwa fàyà yes olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà elemekete lekepede liga fàyà days oya gbọdọla days fàyà days gbọdọla days fàyà days gbọdọla days fàyà days gbọdọla Jésù Kristi olúwa wa jésù olúwa wa ẹja kọrin yìí ẹ̀mí mi máa já ẹ̀mí mi máa já ìdè táyé fìdè mi o ẹ̀mí mi máa já oya oya ẹ̀mí mi máa já tètè bá mi já àgọ̀ táyé fi bò mí o ẹ̀mí mi máa bọ̀dánù ẹ̀mí mi máa já ẹ̀mí mi máa já àgọ̀ òkùnkùn táyé fìbò mi o ẹ̀mí mímọ́ já oya oya ẹ̀mí mímọ́ já ẹ̀mí mímọ́ sí o àgọ̀ táyé fìbò mi o ẹ̀mí mímọ́ sí ẹ̀mí mímọ́ sí tètè bá mi sí o àgọ̀ táyé fìbò mi o ẹ̀mí mímọ́ oya oya oya ẹ̀mí mímọ́ sí ẹ̀mí mímọ́ sí o àgọ̀ táyé fìbò mi o ẹ̀mí mímọ́ sí oya ẹ̀mí mímọ́ sí ẹ̀mí mímọ́ sí àgọ́tá yóò fi bò wá o ẹ̀mí mímọ́ sí ó yá o ẹ̀mí mímọ́ sí ẹ̀mí mímọ́ sí àgọ́tá yóò fi bò wá o ẹ̀mí mímọ́ sí ó yá àgọ́tá yóò fi bò mí o ẹ̀mí mímọ́ sí àgọ́tá yóò fi bò mí o ẹ̀mí mímọ́ sí àgọ́tá yóò fi bò wá o ẹ̀mí mímọ́ já àgọ́tá yóò fi bò wá o ẹ̀mí mímọ́ sí àgọ́tá yóò fi bò wá o ẹ̀mí mímọ́ sí ẹja tó pa ẹja ẹ̀mẹ́ta là gbà á ah, èṣù gbé o Jésù tìjọba èṣù gbé o jésù tìjọba gbogbo agbára gbogbo agbára jẹ́ ti jésù tó jíǹde èṣù gbé o jésù tìjọba ó yẹ ẹja kọrin o èṣù gbé o jésù tìjọba èṣù gbé o jésù tìjọba gbogbo agbára gbogbo agbára jẹ́ ti jésù tó jíǹde èṣù gbé o jésù tìjọba èṣù gbé o jésù tìjọba lórí ayé wa èṣù gbé o jésù tìjọba gbogbo agbára gbogbo agbára jẹ́ ti jésù tó jíǹde o èṣù gbé o jésù ti jọba nínú ayé wa èṣù gbé o jésù ti jọba oya oya èṣù gbé o jésù ti jọba oya oya gbogbo agbára gbogbo agbára jẹ́ ti jésù tó jíǹde èṣù gbé o jésù ti jọba oya oya èṣù gbé o jésù ti jọba oya oya èṣù gbé o jésù ti jọba èṣù gbé o jésù ti jọba amen ẹja tó gbà sátánì dáràn lónìí àwọn ọ̀tá kan jàngbọ̀n ẹja tó olúwa gbogbo àgòkù kan tó bu ayé mi mọ́lẹ̀ olúwa fàyà ẹ̀mí mọ́ bọ̀ jóná àgọ̀ tí ò jẹ́ kó go mi ò farahàn olúwa bọ̀ jóná gbogbo àgọ̀ tó bo ògo ìdílé mi mọ́lẹ̀ olúwa fàyà ẹ̀jẹ̀ gbẹdúró lórúkọ Jésù lórúkọ Jésù ẹ̀jẹ̀ àgbà àgọ́ tó bo ìdílé wa mọ́lẹ̀ olúwa bọ̀ wí olúwa fàyà fàyà days oya ó ti tó àkókò olúwa ó ti tó àkókò ó ti tó àkókò ó ti tó àkókò bàbá tọrọ wa yóò dàyọ olúwa fàyà olúwa fàyà àgọ́ tó bo ìdílé wa àgọ́ egun aago ìgún tó fi bò wá mọ́lẹ̀ olúwa fàyà fàyà days oya gbẹ̀gbẹ̀rà days gbẹ̀gbẹ̀rà days olúwa bọ̀jọ́nà màsẹ́ẹ̀dẹ̀lẹ̀ kẹpẹ̀dẹ̀ ìlìà ẹlẹ́mẹ̀kẹ̀dẹ̀lẹ̀ bá sìndà ìlìà olúwa bọ̀jọ́nà olúwa bọ̀jọ́nà olúwa bọ̀jọ́nà olúwa bọ̀jọ́nà ẹ̀mí mọ́ fàyà olúwa bọ̀jọ́nà gbogbo ẹ̀yin àgọ̀ ọ̀tá gbogbo ẹ̀yin àgọ̀ àìsàn gbogbo ẹ̀yin àgọ̀ ẹ̀ṣẹ̀ olúwa bọ̀jọ́nà lórúkọ jésù bọ́jọ́nà olúwa bọ́jọ́nà olúwa bọ́jọ́nà olúwa bọ́jọ́nà olúwa bàbá jésù jọ olúwa fàyà olúwa bọ́jọ́nà àgùntàn fi bo iṣẹ́ wa mọ́lẹ̀ olúwa jọ gbiná sọnà jésù kristi olúwa wá àtúgbàǹgbà kẹta ẹja tẹnumọ́ dáadáa yes ògo gbúdọ̀ yọ ayé wa gbúdọ̀ dára a ò gbúdọ̀ wánú ogun a ò gbúdọ̀ kú sínú ogun a ò gbúdọ̀ pẹ́ nú ogun ẹja gbàá agọ̀ ogun tó bò mí mọ́lẹ̀ tí òde kógo fa ọ̀run ayé mi gbogbo agọ̀ àìsàn gbogbo ẹ̀yìn agọ̀ ọ̀tá lórúkọ jésù ẹbí nátàlú ẹjẹ gbẹdúró lórúkọ jésù lórúkọ jésù olùwàjọ gbiná olùwàjọ gbiná bàbá fàyà fàyà fàyà jésù fàyà jésù fàyà yes ẹjẹ gbà elemeketeli kapasidia maskunda aikobadaha lórúkọ jésù olúwa bọ̀ jóná olúwa fàyà àgọ́ àìsàn tó bọ ayé wa mọ́lẹ̀ àgọ́ ọ̀tá tó bọ ògo wa mọ́lẹ̀ olúwàjọ́ bínà ògo wa gbúdọ̀ jáde ìràwọ̀ wa gbúdọ̀ jáde ayé wa gbúdọ̀ tán ògo wa gbúdọ̀ yọ olúwa fàyà fàyà dé gbogbo ẹ̀yìn àgọ́ ọ̀tá lórúkọ jésù ẹ máa bínà sọnù olúwàjọ́ bínà jésù kristi olúwa ẹ jẹ́ gbàdúrà ẹja sọ fọlọ́ pé olúwa gbogbo ogun tó ń jà mí ogun tó ń ja iṣẹ́ mi tó ń ja ìdílé mi gbogbo ogun tó ń ja ìdílé wa olúwa jọ bìnná lálẹ́ ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run alágbára olúwa olúwa fúnná sungun ayé wa dànù gbogbo ogun àìsàn gbogbo ogun ọ̀tá gbogbo ogun àṣetì gbogbo ogun àmúbọ́ olúwa jọ bìnná ah, dáná sun ayé wa olúwa kọlu ogun ayé wa gbogbo ogun tó ń jà ogun àlákàlà gbogbo ẹ̀yin ogun ojú oorun lórúkọ jésù ẹ máa gbiná gbogbo ẹ̀yin ogun àṣetì lórúkọ jésù ẹ máa gbiná gbogbo ẹ̀yin ogun àmúbọ́ lórúkọ jésù ẹ gbiná sọ̀nà máa ya lágabada líkàbà eketelekepede ligaba masunda àìkọ́bá sàfọ̀jìdìkàpá olùwàjọkọ̀gùn ayẹwo gbiná jẹ́ ogun tó ń jà wá tí ò já rọ̀nà lọ olùwàjọ gbiná jésù kristi olúwa ọ̀nà ò là fún wa o olúwa ò lànà kọ́nà ó là fún wa o bàbá olúwa ò lànà kọ́nà ó là fún wa o olúwa ò lànà kọ́nà ó là fún wa o jésù olúwa ò lànà olúwa ò lànà olúwa ò ó yá kọ́nà ó là fún wa o olúwa ò lànà kọ́nà ó là fún wa o olúwa ò lànà olúwa ò lànà olúwa o, lànà. lànà ẹja gbàdúrà ọlọ́run ń gbàdúrà o ẹja gbà á olúwa la gbogbo ọ̀nà tó ti dí mọ́ mi <laughs> ẹ̀mí mọ́ la ọ̀nà ọ̀nà àbáyọjọ́ là ọ̀nà jọ́ là fún ayé mi lálẹ́ yìí olúwa la ọ̀nà ọ̀nà eré ayọ̀ mi tó dí olúwa jọ́ là ọ̀nà ìṣẹ́gun mi tó dí olúwa jọ́ là ọ̀nà àyè ńlá ọ̀nà sínú ògo tó dí olúwàjọ́ là ẹ̀mí mọ́ lànà ayọ̀kànmí ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ẹ̀mí mọ́ lànà ayọ̀kàn wa olúwa gbogbo ọ̀nà tó ti dí mọ́ wa lórúkọ jésù ẹ má là má yà lágagaba tó bá dé gbogbo agbára tó dínà mọ́ wa olúwa bàyẹ̀ wí yàlíkà pàṣúlìà ẹgbínà sànà rálagabagagagaba yẹlíkàpẹ ẹlẹmẹkẹtẹlíkà pàṣídìkà pọlígàbà màkúndà àìkọ́bà sàfọ̀jìdìkà pọ́lìà ọ̀nà kó máa là ọ̀nà kó máa là ẹjẹ́ àgbà yes olúwa la ọ̀nà ẹ̀mí máa la ọ̀nà ọ̀nà tuntun jọ là fún wa ọ̀nà ìgbéga wa olúwa jọ là ọ̀nà síbi àyè ńlá olúwa jọ là olúwa la ọ̀nà olúwa la ọ̀nà mo gbé ẹ̀yin ẹ̀mí ẹ̀kùnkùn tó dínà mọ́ wa lórúkọ jésù ẹ máa gbiná sọnù àfi dáná àfi bẹ̀yìn dáná jésù kristi olúwa wa ẹja gbà ẹja sọ fọlọ́n báyìí olúwa gbogbo alágbára tó dá mi dúró tí ò jẹ́ ìrọ́nà lọ olúwa wó wọn dànù lálẹ́ yìí olúwa fi da iná gún wọn dànù ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ẹ gbà ó alágbára òkùnkùn tó dá mi dúró tí ò jẹ́ ń lọ olúwa fi da iná gún dànù olúwa fi da iná gún pa yes ẹ jẹ́ gbà àwọn ẹ̀mí òkùnkùn tó dá wa dó ìdá iná kan gún yín pa àfidà iná rẹ̀ yín dànù yàlẹ́ píàdà súdíàbà sídìkà pọ́lìà ìdá iná kan bẹ́gun dànù olúwa fìdá iná bẹ́ wọn dànù alágbára òkùnkùn tó dá wa dúró alágbára òkùnkùn tó dá ayé wa dúró lórúkọ jésù ìdá iná o kó bẹ́ wọn dànù fìdá iná bẹ́ wọn dànù fìdá iná rẹ́ wọn dànù fìdá iná bẹ́ wọn dànù jésù kristi olúwa wa àwọn gbàdúrà sọ fọlọpọ olúwa gbogbo èdè tó dé eré mi olúwa já jẹ́ kí gbogbo eré ayọ̀ mi ó tẹ̀ mí lọ́wọ́ lálẹ́ yìí gbogbo eré mi tó ń bẹ lọ́wọ́ ọ̀tá olúwa gbà fún mi pẹ̀lú ọwọ́ iná ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa gba èrè wa fún wa olúwa gba èrè wa fún wa yes olúwa jọ bàbá jésù jọ olúwa gba èrè wa fún wa olúwa gba ẹ̀tọ́ wa fún wa àǹfààní wa tó ń bẹ lọ́wọ́ ọ̀tá olúwa gbà fún wa olúwa gbà olúwa gbà olúwa gbà ah, olúwa gbà yálé mẹ́kẹ́tẹ́ lẹ́kẹ́pẹ́tẹ́ lígaba masuda owó wa tán ti kó lọ olúwa dá padà ògo wa tán ti kó lọ olúwa dá padà ah, olúwa gbà malẹ̀ mẹ́kẹ́tẹ́ lẹ́kẹ́pẹ́tẹ́ lígaba èlé mẹ́kẹ́tẹ́ ah, ọdún mọ́ ń lọ sọ́kùn olúwa oṣù yìí mà ti fẹ́ parí olúwa àwọn ẹ̀tọ́ wa àwọn àǹfààní wa àwọn ìròyìn ayọ̀ wa ètò ha àwọn lẹ́tà ayọ̀ wa tó ha olúwa gbàjáde gbàjáde days oya gbàjáde oya pàwá days pàwá ẹgbẹ́ga wa tó ha olúwa gbàjáde elémekete nígàbà àwọn olóore wa olúwa fọwọ́ tọ́ ọkàn wa olúwa gba èrè wa fún wa jésù kristi olúwa wá jésù olúwa wá ẹ jẹ́ gbàdúrà a sọ fọlọ́ olúwa mo fẹ́ lọ sùn alẹ́ yẹ olúwa mo dínà yí mi ká olúwa mo di àbò yí mi ká olúwa dá iná agbára tuntun sínú mi yes iná agbára iná mímọ́ olúwa dá sínú mi wọ̀ mí lágbára ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù afẹ́lọ́sùn olúwa a bèrè fún iná olúwa dáná agbára sínú ayé wa dá iná agbára dá iná agbára dá iná agbára dá iná agbára dá agbára dá agbára dá agbára dá agbára sínú wa olúwa iná mímọ́ sọ̀kalẹ̀ olúwa dáná agbára sínú wa olúwa sọ náà Baba jésù sọ wá di náà sọmọ wá di náà sorúkọ wá di náà sáyé wá di náà iná mímọ́ kó wọnú wa lọ iná agbára kó wọnú wa lọ olúwa wa mẹ́sí wa ẹ̀mọ́ mẹ́sí wa ẹ̀mímọ́ mẹ́sí wa ẹ̀mímọ́ mẹ́sí wa mẹ́sí wa jésù mẹ́sí wa jésù mẹ́sí wa jésù mẹ́sí wa jésù mẹ́sí wa jésù ọ̀yà iná wọlé wa bàbá mẹ́sí wa iná bẹ́ wa wọ̀ bàbá mẹ́sí wa iná bẹ́ wa wọ̀ bàbá mẹ́sí wa olúwa dáná agbára yíwa ká jésù kristi olúwa wa a ó gbàdúrà a ó sọ fọlọ olúwa fòru òní jà fún mi tó bá dé gbogbo ìpàdé òkùnkùn tó bá mórúkọ mi lọ fún iṣẹ́kíṣẹ́ olúwa finá dàrú ẹ̀gbọ́n finá jà fún wa finá jà fún ìdílé wa ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa fòru òní jà yes alágbára òkùnkùn tó ń yọ wọ́n lẹ́nu baba jésù olúwa kọlù wọn olúwa bá wọn jà elekepede ligaba masotalikaba sidia tó bá dé gbogbo ìpàdé ọ̀tá tó ń bá orúkọ wa lọ gbogbo ìpàdé kòkò tó ń bá orúkọ wa lọ olúwa fúnná túká fúnná túká olúwa elekepede liga sidia ẹbí máa jà fún wa olúwa jà fún ọmọ wa olúwa jà fún iṣẹ́ ìránṣẹ́ wa olúwa jà olúwa jà olúwa jà ah, olúwa jà olúwa jà olúwa jà olúwa jà fúnná jà fàrà jà elekepe deleke sidikapolia gbogbo ìpàdé àwọn àjẹ́ tó mórúkọ wa lọ olúwa finá túká finá jà fún olúwa fina jà fún olúwa jésù kristi olúwa wa àwọn gbàdúrà olúwa pa náà covid nineteen gbogbo iná covid nineteen tó ń jó káàkiri olúwa pa mọ́jọ́ jódélé wa mọ́jọ́ jódébi tá à ń gbé mọ́jọ́ jódé àdúgbò wa mọ́jọ́ jódébi tá a ti ń ṣiṣẹ́ olúwa pa náà covid nineteen ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù bàbá paná covid nineteen olúwa pa olúwa pa olúwa pa olúwa pa olúwa pa àyíkọ́bá sáfà jìdìkàpọ́lìà paná ọ̀tá paná ogun paná covid nineteen jésù olúwa wa àgbàdo abẹ́rẹ́ fún àlàáfíà ní pàápàá jùlọ ní afghanistan gbogbo ogun ogun abẹ́lé ogun àyìn bọ́ǹbù ogun àwọn ice ogun àwọn terrorists ẹja gbàdúrà pé olúwa gbá ogun náà wọlé jẹ́ kí àlàáfíà kó jọba ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù agbádá fún àwọn ìlú tí wọ́n ti ń jagun lọ́wọ́lọ́wọ́ apàṣẹ àlàáfíà àlàáfíà tó jọba gbogbo ẹ̀mí gbogbo ẹ̀mí gbogbo ẹ̀mí gbogbo ẹ̀mí agídí gbogbo ẹ̀mí ìjà gbogbo àwọn ẹ̀mí isis lórúkọ jésù à ń gbè nídè eliabaga sídìkàpà apàṣẹ àlàáfíà jésù kristi olúwa wá ọ̀la ni ìṣòro tí a máa ń ṣe ní last friday of the month ọ̀la twenty seventh of august ní aago mẹ́wàá ẹ má jẹ́ ká gbàgbé ọlọ́run á ràn wá lọ́wọ́ ìyanu yóò sì ṣẹlẹ̀ nínú ayé wa ẹnì kankan wà láà ní ẹ̀rí ayọ̀ ó ti rí bẹ́ẹ̀ o jésù kristi olúwa wá.